salamu alaikum wa rahmatulahi wa barakatu ya ustaz ọlọ́run jẹ́ kí ara yín pẹ́ ọlọ́run bá ṣe àlékún dára lórí yín àti àwọn ẹbí yín ẹ dákun ọ̀rọ̀ kan ló rú wa lójú a fẹ́ béèrè ìbéèrè ní lórí ẹ̀ láti bá wa yín nìní rẹ̀ ìgbà tí à ń ké ìrun zuri ní ọ̀sán yìí rákà alákọ̀ọ́kọ́ ti bọ́ fún àwa kan so nígbà tí a dé orí raka ẹlẹ́ẹ̀kẹta títí wọ́n jẹ́ lẹ́ẹ̀kejì so ìmáàmù ṣe mistake bí ìtọ́jẹ́ pé kọ̀bùlí iná ní gbèsè tí tí wọ́n fi tẹ́ràn rẹ̀ so ìgbà tí àwọn wá pé irun tiwọn wọ́n pé raka mẹ́rẹ̀ẹ̀rin àwọn ṣe àtáyá wọ́n dẹ̀ mú ìtẹ́ràn kọ̀bùlí yẹn wá so nínú àwa tí àwa bá ta ti mísìrákà alákọ̀ọ́kọ́ àwa kan dìde a pé ìrun wa kó tó di pé àwa san gbèsè wa àwọn kan àwọn bá wọn san gbèsè nígbà tí wọ́n ń san gbèsè yẹn wọ́n sì wá pé ìrun sí wọ́n sì tó wá sálámọ́ gbẹ̀yìn so eléyìí lọ́wọ́ bí controversy pé tó ta ló wà lórí ìlànà gangan ṣé àwa tí àwa a ṣe ti wa lọ́tọ̀ lẹ́yìn ìgbà tí a parí nu wa ni àbí àwọn tí wọ́n bẹ̀ ìmáàmù tí wọ́n bá san kọ̀bìlì so ẹ dákun ẹ bá wa ṣàlàyé salamu alaykum wa rahmatulahi.